you bàbá wa tó kọ́ lè ba òun ló jẹ́ kí n pẹ́ láyé wípé akọ́nà dúró fún ọlọ́run tó mi wá adúgbò fún ọlọ́run tó jẹ́ kí ọjọ́ ìlú kò torí pé gbogbo kìkì lọ́jà mo ti ní sí wípé wọ́n dún màálù màálù pé ẹgbẹ́ òní òníṣẹ́ ṣe ṣùgbọ́n aṣọ fún wa wípé ọmọ Yorùbá rẹ̀ lè ní wá ní wọ́n. Bẹ́ẹ̀ sì ni abọ́lẹ̀ ní àwọn ọlọ́dúnlẹ̀ bàbá wa. Kò fún bí alábẹ́ ọ̀fọ̀ Adó Èkìtì. náà tó wọ́n parọ́ fún wa tó bá ti wọlé dá àní wọlé ṣùgbọ́n kábíyèsí èwí òfò adé kò síbi tí ó lọ àmọ́ níbi tí ó máa lọ àwọn olóṣèlú wọn nìkan àwọn làwọn níbi tí wọ́n máa sá lọ torí pé torí pé. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò pọ̀ ọkọ̀ ẹjọ́ ẹjọ́ ọmọ bá látọ̀ fún ẹjọ́ ẹni sùúrù ẹjọ́ ọ̀rọ̀ ní ká ẹjẹ́ ká bára wa sọ ẹjẹ́ ká bára wa sọ òdodo ọ̀rọ̀ ìdí tí mo sọ lọ́bí náà. Yorùbá ni wá ọmọ aládé ni wá ọmọ ọba ni wá àgbọ̀dọ̀ ní òwú àbí ẹrú Yorùbá ló sọ ọmọ ọba ni wá ọmọ aládé ni wá àgbọ̀dọ̀ ní òwú àbí ẹrú tí àná ń nàwọ́ bí ẹrú ó ti tó gẹ́ àwọn la ní epo àwọn la ní omi àwọn la ní ọ́ọ̀lù àwọn la ní gbogbo nǹkan àwọn la ní tíńkà fúlàní ní bẹ̀rẹ̀ rẹ̀ obi tó gẹ́ gbogbo àwọn pátá wọn wọ́n ti kàwé àwọn àti wọ́n kàwé wọ́n ń ṣe ọ̀kadà wọ́n ń ṣe lọ. ṣiṣẹ́ tàbí ká máa lọ sọ̀kadà àwọn olóṣèlú wa wọ́n máa ní àwọn fẹ́ tẹ́wọ́ ìdìbò ní twenty twenty three. ọmọ ẹ̀kọ́ wọlé àwọn fúlàní olórí burúkú àwọn bàbá wọn ti fààyè gbà wọn àwọn olóṣèlú wọn ti fààyè gbà wọn wọn wá ń jí wa gbé wọn rẹ́ẹ̀pù wa wọn jí wa gbé wọn ń gba ránṣọ wọn ń bá wọn àti wa sùn wọn pa wá ó ti tó gẹ́ lè lóko náà bá ti parí rálì báyìí a máa àfisẹ́bí ti pẹ̀lú bàbá wa kan a máa bẹ̀rẹ̀ sí wọnú gbọ́ fúlàní báyìí. sòfúdi eléyìí àṣemọ́ ní áfítà rálì gbogbo ibikíbi kan nílùú a máa bẹ̀ sí lọ́bẹ̀ a máa lọ lọ ọkùnrin ara ní. àwọn ìjọba àwọn ìjọba yìí gbogbo àwọn ọlọ́pàá tí dúró yìí tí fúlàní ṣe jàǹbá táwọn bàbá fúlàní bá ti pè wọ́n látàkùjá wọ́n yóò fi wọ́n lẹ̀ mí àbí bẹ́ẹ̀ kọ́. gbogbo gbogbo àwọn bọ́dà ọ̀nà. wọ́n fìlà pé àwọn èso lọ. Nísì báyìí, wọ́n kó àwọn EFCC sígboro. Àbíbẹ̀tọ́, wọ́n ní kó máa mú àwọn bọ́dà lọ. Àwọn yahoo boy, wọ́n ṣe picking pocket. Àwọn sẹ́dítọ̀, àwọn ọmọdébù tí wọ́n fìgbà wọ́n bù dá EFCC mú wọn. Wọ́n ti ẹ̀ ní ìlọ. Tẹ́gbẹ́ sí ní e EFCC, ẹgbẹ̀rún lọ́lẹ̀ ẹ̀ sọ lọ́lọ́kọ̀ pa. àti ní EFCC apariwo olè lọ́wọ́ lórí olè ní olè olórí EFCC mọ́tò òun ni olórí olè mọ́tò di owó gbé nígbà tí mọ́tò di owó gbé tán àwọn bàbá rẹ̀ fúlàní wọ́n láwọn rí táyà wọ́n tún wọ́n fún ní àmbásádọ̀ tó bá jẹ́ pé Yorùbá ni wọ́n ní kí wọ́n lọ lọ́wọ́ nínú mọ́tò àtọmọ yahoo ìtàlẹ́lẹ̀. EFCC EFCC àtàwọn yahoo talọ́lẹ̀ fúdi eléyìí àṣemọ́ èyí tó bá wọn ṣe ó ti fẹ́ ní agbára ọlọ́run gbogbo àwọn kábíyèsí wa àwọn sẹ́nitọ̀ wa tí wọ́n tẹ́lẹ̀ wọ́n pé tí wọ́n di ọmọ Yorùbá pàtà wọ́n ní àwọn ọ̀bá wọn ṣe mọ́ àwọn bàbá wọn kan àtàwọn sẹ́nitọ̀ wa wọ́n ní àwọn gbọ́dọ̀ wọn kan wọ́n ní àwọn pẹ́ ìtọ́sọ́nù àbíbọ̀kọ́ àwọn tá a jọ mọ Yorùbá tàtà àwọn ọ̀fẹ́ ìtọ́sọ́nù kankan Yorùbá ní sàlàwà pé kí wọ́n á pé Yorùbá ní sà kí wọ́n á pé kí wọ́n á pé sẹ́nu fúlàní máa fúlàní ẹ̀sìn lè dẹ́rù bàbá wọ́n ní kí ní kàn nígbà tó dùn máa wù wáyé kò sí ìgbà kan bẹ́ẹ̀. Yorùbá ò tún ṣe tán ni ṣùgbọ́n náà Yorùbá ti ṣe tán pẹ̀lú ọmọ ọlọ́run nígbà tí ọdún Yorùbá fi parí láti lọ mẹ fúlàgì Yorùbá nation Yorùbá nation gbogbo ọmọ Yorùbá pàtà tó bá fẹ́ kí Yorùbá nation wáyé ẹ bá mi náwó sókè gbogbo ọmọ Yorùbá ti

àwọn náà ṣe fìgìláńtẹ́ ọmọ polytechnic ẹni kan máa sọ dẹ ṣé àwọn àwọn lè fẹ́ máa sọ dẹ níbi ìtàn gbọ́dọ̀ jára wa ẹ̀mọ́ tẹ ká bẹ̀rù mo ò lè ṣe nǹkan kan fún wa gbogbo ibi tí ẹ̀mọ́ tí ọlọ́pàá bá dá yín dúró gbogbo ẹ̀yọ́ máa rù báyọ̀ ẹ̀kú ọ̀lọ́dọ̀ ọlọ́pàá àwọn onígbàgbọ́ wọn ṣe. Yorùbá ni sọ. Yorùbá ni sọ. Santana ẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́pàá ẹ̀kọ́ lọ́dọ̀ wọn ẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́pàá ẹ̀kọ́ lọ́dọ̀ wọn ẹ̀rù Fúlàní ni wọn. Ẹ̀rù Fúlàní ni wọn ẹ̀rù Fúlàní ni wọn. Àwọn ìjọba pọ̀ pẹ̀lú wọn. Amen. Thank you. òfin lórí síbi máa mú yorùbá mi lọrin àwọn náà ń bọ̀ yìí yorùbá ni sọ síbi máa mú yorùbá mi lọrin àwọn ni wọ́n ń bọ̀ yìí ọlọ́wọ́ ti kẹ́ ni wọ́n kù fún wa àtijọ́ ta ti bẹ̀rẹ̀ ètò gbogbo ibi ta ti ń ṣe rálì káàkiri pàṣẹ wọnú tó kiri lẹ́la wọn ń tẹ̀lé wa káàkiri ẹ máa bọ̀ ẹ kú ọ̀lọ́dọ̀ ọlọ́pàá náà ẹ bá ń tó bàbá mẹ́tò. wọ́n sì ní bá wúlọ. Ebi tó ọlọ́wọ́ ni. Má jù sẹ́yìn, má jù sẹ́yìn. òjíṣẹ́ fún mi àbí òjíṣẹ́. ọmọlúkà ọmọlúkà ọmọlúkà kò ní sókè ọmọlúkà kò ní sókè ló bá lè sọ ló bá lè sọ. ìgbà tí mo ń bà ọmọlúkà ọmọlúkà sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àwọn náà tẹ̀lé mi wá so àwọn tó tẹ̀lé wá tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ sùúrù ẹ bàbá wa ṣe kí ni gbogbo ilẹ̀ Yorùbá ló wọlé ṣe náà ẹ bá yẹ. ọmọ Yorùbá níbi tẹ́ wà àsìkò wa it is our time to collect our rights from the bad government àsìkò tí a máa gba ògo wa lọ́wọ́ àwọn tó ń lo ògo wa ní ẹ má jẹ́ ká miss opportunity yìí àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká parọ́pọ̀ ká fi ìmọ̀ ṣe ọ̀kan jẹ́ ká ṣe ohun tó tẹ́ ohun tó yẹ gbogbo nǹkan tí kò sí ní ká ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ jẹ́ kí a máa ṣe o ojú òní tì wá. ẹ jẹ́ àfi ọlọ́run pẹ́ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ ti gbọ́ nǹkan tí bàbá wa ṣe sọ́nà ọlọ́pàá ò kì í wa àwọn ọmọ oúnjẹ nínú ìyá ń jẹun yóò lọ sọ́dọ̀ wọn ti yẹn sílẹ̀ iṣẹ́ wọn náà ṣe ẹ̀kọ́ tásápá ibú ẹ̀dọ́ àwọn ọmọ ọlọ́dẹ ìyá yẹn jù ẹ má lọ bá wọn jà o ẹ̀kọ́ tó ti dú ara wa là ń bọ́ sọ̀rọ̀ ọ̀ṣẹ́. Yorùbá mi ṣe Òkìtì kékeré. Ǹjẹ́ ẹ ti ṣe tán fún Ẹ ti wáyé tán fún lọ́wọ́ ní sọ́kè ṣe ìṣètò fún Yorùbá nation ṣe ìgbàgbà àìkú lọ́wọ́ oko ẹrú ti àwà yìí oko ẹrú Fúlàní ó fẹ́ kẹ́mọ̀ kọ́kọ́ ṣe rí ẹ̀tọ́ yín ni láti béèrè wípé ẹ̀ṣẹ̀ Nàìjíríà mọ́ ẹ má jẹ́ kí ẹnìbọ̀dì kó dẹ́rù bà yín ẹ ní ẹ̀tọ́ yín ní abẹ́ òfin ti àgbáyé àti ti tó ṣe United Nations ẹ sọ fún wọn àti ọlọ́pàá ni àti sójà ni ẹ má bẹ̀rù ẹ̀tọ́ yín lẹ́ ń jà fún kò sí nàìjíríà mọ́ àwọn ọ̀tẹ̀ nàìjíríà mọ́ nàìjíríà ti expire láti twenty fourteen from now on yorùbá nation yorùbá nation yorùbá nation. àwọn ètùtù kàríbí bí ó tún ṣẹlẹ̀ àwọn ètùtù kàríbí bí ó tún ṣẹlẹ̀ àwọn ètùtù kàríbí bí ó. أنفسنا ومن أطال أمور تجديد أنفسنا ومن أدور أفرادنا ojú àti àwọ̀ tí ilẹ̀ tó ń kẹ́kẹ́ látàá lórí mọ́tò tó ń bọ́ mi ọ̀rọ̀ kan ṣe ilé àti lórí ẹ̀ ṣe é tún mọ̀ ń pé ilé ọkọ̀ orí ó pè fún mi lẹ́yìn ibi tó débi ó pè fún wọ́n lè wọ́n gbọ́dọ̀ pè fún kí tóbi ra nǹkan. ọmọ gómìnà nílẹ̀ ọ̀la níbí tó bá jẹ́ oṣù rìstọ̀ tó bá ra nǹkan wọ́n gbà ìdí wọn lọ́wọ́ nílẹ̀ ìjọba náà ìjọ àtọ̀ náà ní owó wẹ̀ sẹ́lẹ̀kà wọ́n tẹ́kọ̀ọ́ gbùdù bí sí gbọ́dọ̀ bọ̀ àwọn fún yín láti ayé abakumẹ́kọ́nù láti ayé àwọn bàbá yẹn nílẹ̀ ìlú ìlú torí bàbá ṣe fẹ́ sọ́kà oníkàǹtì tiẹ̀ náà rí wọn èèyàn náà fi kọ́kọ́ rí yìí torí ìdí owó yìí ìwọ ọmọ Èkìtì ìjàre mọ́rọ̀ ọmọbìnrin ìgbà ọmọ torí bàbá ti ọjọ́ àgbègbè ìmọ̀bìnrin tó yọ sọ̀rọ̀ pé sáàbì kọ́míṣọ̀ náà fẹ́ o àbíkìtì sáàbì kọ́míṣọ̀ náà fẹ́ o òmìnira ọmọ Yorùbá àbẹ̀ Yorùbá máa sọ Yorùbá máa sọ Èkìtì máa sọ Èkìtì yéye ìjà parapọ̀ parapọ̀ kan Èkìtì Yorùbá máa sọ ẹ̀lọ́ ìṣẹ̀lẹ̀ ó ti tẹ́tí Yorùbá tó ṣiṣẹ́ bó. fẹ́ láti máa wa àti láti máa wò wá kéde àìṣó kọ́mọ òdu wa kiri bó ṣe ń lọ ní ìpínlẹ̀ Èkìtì adẹ̀ kí àwọn tó ṣàgbàtẹ̀rù ètò yìí kan bá wa bàbá lẹ́kìtì ẹ̀ akínyìn